وأخواتي المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أرجو الله وبا الله وبا تي أتوكو وجقدا ليتي أتتوكا نيوتتو lẹ́ni tí ń ra kàwé pé tọ́ba tó di ọ̀sẹ̀ yìí a tó kójọ padà láti máa tẹ̀síwájú lórí àwọn àlàyé tá n bá lọ nípa àwọn ìrújú tí àwọn èèyàn tí wọ́n ń tàka nípa ẹ̀sìn ọlọ́wọ́n ba àwọn nǹkan tí àwọn èèyàn kan tí wọ́n ń fi sí ara súnà tí nǹkan yìí tí ó sì sí lára súnà eré tá a yanjú. táàdẹ̀ ń gbà pẹlụ pẹ̀lú àwọn ẹ̀rí láti inú tírà Ọlọ́run Ọba àti láti inú súnà ànábì sallallahu sallam. a adájọ́ lé Ọlọ́run Ọba lọ́wọ́ lọ́sẹ̀ tó lọ pé a padà kójọ lọ́sẹ̀ yìí láti máa ṣe ìtẹ̀síwájú àwọn ọ̀rọ̀ náà. Ọlọ́run Ọba sì ṣe ń òun náà ni ó tọ́ sí wa láti máa dá fún ọlọ́wọ́n ọba lórí oore wọ̀nyí torí pé ọ̀pọ̀ àwọn tá a jọ sẹ̀mí lọ́sẹ̀ tó lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ò láǹfààní àti wà lókè ilẹ̀ mọ́ lónìí báyìí líláǹfààní tèmi pẹ̀lú rẹ wà táwa láǹfààní àti máa wà lókè ilẹ̀ àánú ọlọ́wọ́n ọba àdéjọ́lá fi ṣe fún wa kálíbà pọ̀ níṣẹ́ dáadáa kó sùn wọn aṣẹ́ rí kó lè bà tó kún kẹ́kẹ́ sí dáadáa bákan náà ká tún lè bá tọrọ àforíjì lórí àwọn tá a ti ṣe tí ò dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ èdè tó ń bá àwọn tó ti kú wọn láǹfààní irú ẹ̀ mọ́ àwa tá a sì wà láyé nìkan ni ọlọ́run ọba àlékẹ́lá fún ní ráǹfààní bẹ́ẹ̀. sọ adúpẹ́ fọlọ́run ọba lórí àwọn orin wọ̀nyí àtàwọn ọlọ́kan ìjọkan orí èdè tọ́lọ́run ọba àlékẹ́lá ń ṣe fún wa èdè tí a lè máa kàlẹ́ ẹ̀kọ́ kan. àlékún ìkí ọlọ́run ọba orí àjẹjẹ tán ọlọ́run ọba kọ́mọ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn aráàlú nàbí àti àwọn sọ̀hábà nàbí sallallahu alayhi wa sallam àti gbogbo olùrí ojú ọ̀nà nàbí sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà. bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ tó fi dórí àwa tí a sì ṣẹ́kù lórí ilẹ̀ lónìí náà kọ́nà bàálí jẹ́ kọ́mọ́sálà ìkàwá máa olùrin ojú ọ̀nà nàbí sallallahu alayhi wa sallam. bákan náà kí àwọn ọmọ ẹ̀yà lápapọ̀ bẹ̀rẹ̀ látòrí imam imam masjid Fatima Abu Hudhayfa àti gbogbo àwọn ọmọ ẹ̀yà lẹ́lọ́kànjọ̀kan lọ́kùnrin àti lóbìnrin àti àjẹkóṣúwa láti máa jẹ́ iṣẹ́ ọlọ́wọ́n ba láti máa gbọ́rọ̀ ọlọ́wọ́n ba tọ́rọ̀ ọlọ́wọ́n kì í ṣúwa nígbà kọ̀ọ̀kan abẹ́ ọlọ́wọ́n ba kọlọmọba àdékẹlá kọmọsálà ìdí kí a bá eré ìtànṣe yìí kọlọmọba kọmọsálà ìdí ká bá níbi tó lérè kọlọmọba àdékẹlá kọmọdún wa ní ládàá wàhálà náà láyé àtàkìyàmà ọlọlá ilaha illallah. ìrẹ́ta ń gbéyàwó lọ òun náà ni ọ̀rọ̀ nípa bídà ìdájọ́ wo ni bídà ní nínú ẹ̀sìn òun náà ni kátà ń gbéyàwó lọ ilé ìtọ́ ẹ̀sìn pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yẹn ni lẹ́yìn tá a parí ọ̀rọ̀ wá sí nínú àwẹ̀ ǹjẹ́ ó tọ́ àbí òtọ́ lẹ́yìn tá a parí ẹ̀ tán eléyìí tí a tún mú nínú àlámọ̀rí ta ni láti yanjú sí àwọn onífẹ̀ẹ́nú wọ̀nyí àwọn onírújú wọ̀nyí tá máa ń tan ìrújú kálé lórí tọ́sí máa ń pe àlùmọ́ ní kéfìrí lé lórí tọ́ẹ́sì pòun gan ni ìpìlẹ̀ fitna wọn ìpìlẹ̀ wàhálà tó dé bá wọn nínú ẹ̀sìn tó fi di pé oríṣiríṣi àwọn wàhálà ó bẹ̀rẹ̀ sí máa gorí ẹ̀ òun náà ni ọ̀rọ̀ nípa ìdájọ́ bídà ìdájọ́ tí wọ́n fún bídà ó yàtọ̀ fún ìdájọ́ tí ahlu sunnati wal jama'a máa ń fún ìdájọ́ tó ń fún bídà yìí àwọn kọ̀wárì àwọn ni máa ń fún bídà nírú ìdájọ́ bẹ́ẹ̀ àwọn jama'a fi takfir wal hijra àwọn ni máa ń fún bídà ní ìrùdájọ́ bẹ́ẹ̀. sọ̀rọ̀ náà ni a bẹ̀rẹ̀ ní ọjọ́ àlàmísì ọ̀sẹ̀ tó lọ tí í ṣe ọjọ́ kẹta nínú àwọn ọjọ́ tí a máa fi ń ṣe ìbáraẹnisọ̀rọ̀ nú àwẹ̀ wọ̀nyí. àmọ́ àkíyèsí wáyé wípé síwájú ká tó tẹ̀síwájú lórí yẹn a ní láti yanjú ìrújú kan eléyìí tó ń pé yóò mú ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí yóò mú rọrùn láti dùn sọ yóò sì rọrùn láti dùn gbọ́yé tá a bá yanjú ìrújú náà ó ṣeé ṣe kọjá sí pé òun ni ó máa da ọ̀rọ̀ náà rú nínú àgbọ́yé wa sọ láti yanjú ẹ̀ dáadáa kó lè bá rọrùn fún wa kó má gbà wá lásìkò púpọ̀ láti yanjú ọ̀rọ̀ tí a fẹ́ yanjú gangan àkásílẹ̀ bá gbàgbọ́ yẹ ẹgẹ bó ṣe ká gbàgbọ́ yẹ. ọ̀rọ̀ náà ni ìrújú tí àwọn onírújú wọ̀nyí àwọn jàbátá àtọmọlẹ́yìn ẹ̀ yìí tá máa ń tàn káàkiri nípa pé ọ̀rọ̀ àfáàní mú wá o ọ̀rọ̀ àfáàní kò mẹ́rin wá ọ̀rọ̀ àfáà lásán ní ká ọ̀rọ̀ àfáà lọ́gbára lé kò mẹ́rin wá so ọlọ́run ọba òsì ráwọn àfáà sí wa ẹ́ ọ̀rọ̀ àwọn afá lásán nílò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eré báyìí wọ́n fi ń kó dààmú báwọn èèyàn wọ́n fi ń kó dààmú báwọn èèyàn nínú àgbọ́yé wọn pé à á lè tẹ̀lé afá sáwọn ọlọ́wọ́n bá rántí wa ni sáwọn lànàbí sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́n bá rántí wa ni á lè tẹ̀lé afá o ọ̀rọ̀ yìí ǹjẹ́ bẹ́ẹ̀ ló ti rí à ń láti kọ́kọ́ yanjú ẹ̀ náà síwájú ká tó máa tẹ̀síwájú torí pé ìkan nínú àwọn àlámọ̀rí tó ní agbára nínú ẹ̀sìn wa ni. ǹjẹ́ a lè tẹ̀lé àfà àbá lè tẹ̀lé àfà? ìkan nínú àwọn àlámọ̀rí tá a bùkátà àgbọ́yé lórí ẹ̀ ni. nínú àwọn ìrújú táwọn eléyìí ti máa ń tàn ká ni láti fi kó wàhálà báwọn èèyàn. sọ́ra láti yanjú yẹn ná síwájú ká tó máa tẹ̀síwájú lórí àwọn àlámọ̀rí tí à ń bá lọ sọ eléyìí báyìí òun la fẹ́ yanjú lónìí pẹ̀lú gọlọ́ọ̀ba wípé kí ni ìhà tí Islam tó kọ sí ìmọ̀ tẹ̀lé àwọn àfa ṣé Islam fẹ́ ká máa tẹ̀lé àwọn àfa ni àbí wọ́n fẹ́ ká máa tẹ̀lé wọn ṣé àwọn àfa àti wọn ti ẹ̀ wúlò nínú Islam àbí wọn wúlò rárá àti pé àwọn ogan ọlọ́run bá àlékẹ́lá gbé àlámọ̀rí ẹ̀sìn lé lọ́wọ́ gan pé ká máa dá sí pé ká máa yanjú ẹ̀ ká máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ǹjẹ́ àwọn àfáà ni àbáwọn àbí sáwọn olùmọ̀ ni àbáwọn aláìmọ̀ká gbogbo àwọn nǹkan wọ̀nyí ni afẹ́gbé ẹ̀ o ìdí tọ́fà òun ni wípé lórí ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí ọ̀nà méjì ni àwọn èèyàn pín sí ìpín alákọ̀ọ́kọ́ àwọn ni wọ́n gbà yí pé nínú àlámọ̀rí ẹ̀sìn wa lọ́wà wípé a gbọ́dọ̀ máa tẹ̀lé àwọn àfa a sì gbọ́dọ̀ máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu àwọn ni wọ́n sì gbọ́dọ̀ máa dá sí àlámọ̀rí ẹ̀sìn yìí kì Maka. a sì gbà yí pé inú nǹkan tó lọ́wọ́ bá fi dáàbò bo ẹ̀sìn ni pé ọlọ́wọ́ bá ò fún ẹnì wa níyọ̀ǹda láti máa ọlọ́wọ́ bá fúnra wa ká sì máa dá a ọlọ́run ọba àlekè ló fún wa ní ààyè bẹ́ẹ̀ àwọn tọ́nà ọba àlekè lá tó fún níyọ̀ǹda láti máa ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba fún àwọn èèyàn tọ́nà ọba yìí ṣe lọ́rùn yẹn àwọn èèyàn lórí láti máa tẹ̀lé wọn òun náà ni àwọn olùmọ̀ àwọn tán lọ kọ́ nípa ọlọ́run ọba wí ànábì wí tí wọ́n fi ń ṣiṣẹ́ tọ́ tí wọ́n fi ń lò tí wọ́n fi ń tẹ̀lé. al-ulama al-amiluna ar-rabbaniyun àwọn àfáà tó yẹ wọ́n ń lo ìmọ̀ wọn tí wọ́n ti ń re àwọn èèyàn lójú ọ̀nà àmàna tọ́yìn tó ń rè wọn lójú ọ̀nà bó ti máa lò mà. àwọn kan gbà yí pé ọ̀ràn àyà ni kí á máa tẹ̀lé wọn. ìjẹ́ lẹ́yìn báyìí ṣé bẹ́ẹ̀ lórí a àwọn ẹ̀rí nínú alukur'an àti nínú sunna nabi tọ́ba yẹ pé bẹ́ẹ̀ lórí a àwọn ẹ̀rí wá fún tí wọ́n bá yẹ pé bẹ́ẹ̀ kọ́ lórí inshallah a àwọn ẹ̀rí wá fún àwọn kejì làwọn tán ní rán o kò sí tọ́ka wá pẹ̀lú àfa o àwọn òbúkátà àfa o àwọn máa lọ tọ́wọ́ alukurani fúnra wa a sì máa gbọ́ yéṣọ́ ìfẹ́ nù wa ni àwọn lọ máa tọ́wọ́ hadith anabi fúnra wa àwọn dẹ̀ máa já gbọ́ yé ni àwọn òbúkátà àwọn àfa nù ẹ̀sìn kò sí nǹkan tọ́ka wá pẹ̀lú àwọn àfa ẹ̀rí ẹ̀rí straight oná lọ́kà wa ẹ̀ ká máa dá ẹ̀rí mú fúnra wa ń tọ́ka wa nù ni kò sí nǹkan tọ́ka wa nípa yìí pé báwo làwọn àfa báwo náà yẹ sàlàyé nǹkan wọ̀nyí kò sí nǹkan tọ́ka wa pẹ̀lú ẹ̀. àwọn ìran ẹlẹ́ẹ̀kejì nìyẹn ìjọ́rọ̀ táwọn náà sọ yìí ìjọ́rọ̀ tó lálàáfíà ni ìjọ́rọ̀ tí ó wọlé nínú ẹ̀sìn ni àwọn nǹkan wọ̀nyí ni nǹkan tá a fẹ́ gbé ẹ̀ o. naam jamaa ẹ̀rí wa pọ̀ rẹpẹtẹ lórí àwọn ọ̀rọ̀ tá a fẹ́ sàlàyé yìí lórí àlámọ̀ yìí náà tí n bá ní mo fẹ́ sàlàyé nípa mo fẹ́ bẹ̀rẹ̀ níbi pé kí ni ọlá tí ń bẹ fún ìmọ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ láti rẹ̀ pé kálíbà àgbàgbọ́ yẹn tán pè ní kálíbà àmọ́ bí àwọn olùmọ̀ ipò tọ́lọ̀ wọn bá àlékẹ́lá gbé wọn sí bí wọ́n ṣe ní agbára tó nínú ẹ̀sìn kálíbà àgbàgbọ́ yẹ tí bá ní ká bẹ̀rẹ̀ láti rí pé ká máa sàlàyé ìmọ̀ náà kí lọ láti ń bẹ fún ìmọ̀ tẹ̀gbẹ́ta bá ti mọ ọ láti ń bẹ fún ìmọ̀ á mọ ọ láti ń bẹ fáwọn tó bá ní ìmọ̀ náà ṣé báyìí nìsín àwọn tí nǹkan ní bá ń bẹ lára wọn á mọ ọ láti ń bẹ fún wọn torí pé ṣọ́rọ̀fù làálímí bí ṣọ́rọ̀fù làálímí àmọ́ mọ bí olùmọ̀kan bó ṣe ní bó láwùjọ bó ṣe pàtàkì tó látara bí ìmọ̀ tó bá ní ó bá ṣe pàtàkì tó láwùjọ ni ẹ̀rí pé ìmọ̀ tí yẹn bá ní bó bá ṣe pàtàkì tó bó bá lè sàwọn yẹn láǹfààní tó bẹ́ẹ̀ lẹ́ni tó ní ìmọ̀ yẹn náà ó ṣe pàtàkì lójú àwọn èèyàn tó. ṣé bá níbi tó tabaríkà bẹ̀rẹ̀ ń bẹ̀ ó súnmọ́ kọjá sí pé àárín ọjọ́ méjì mẹ́ta mẹ́rin mo lè má yanjú ẹ̀ tán lórí àwọn ẹ̀rí pé ẹ̀rí ti ń bẹ fún ìmọ̀ ẹ̀rí ti ń bẹ fún ọlá ìmọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ àní bẹ̀rẹ̀ láti bẹ̀ ni tó yẹ gbogbo àná láti mọ̀ pé ìmọ̀ nǹkan tó lọ́lá ni káfà bìlẹ̀ ilmi ṣarafa ó ti tó ní ọlá fún ìmọ̀ ó ti tó ní iyì fún ìmọ̀ ẹ ayẹjà yìí man laysa min ahlihi wípé kódà ibi tí a máa ọlámàdé ẹni tí èso lùmọ̀gá òun kò ní fẹ́ẹ́ kápá ìmàkàrò yàrá òun òun gbọ́fẹ́ máa pèrè lólùmọ̀ lọ́fẹ́ máa ní àwa náà máa olùmọ̀làwa náà nítorí pọ́ máa yí pé ìmọ̀ nǹkan tó níyì tí a máa fi ń ti sọ́dọ̀ ara ẹni ni. so ilé ẹ̀ṣẹ̀ ká máa pé eléyìí gan ti tó ní ọlá àti àjùlọ fún ìmọ̀ nítorí pé gbogbo yẹn náà ní ọmọdé ká máa pe ìpè mọ́ òun ìpè ìmọ̀ mọ́ òun pé ah, olùmọ̀ ní lágbájá kò sẹ́nìkan tí wọ́n fa ìmọ̀ kan ròyìn sínú lọ́wọ́ àdùn. wàkàfà abijahili dhamma ó dẹ̀ ti tó fún àyìmọ̀kan ní aburú ó ti tó fún àyìmọ̀kan ní ẹ̀tẹ́ ayatabarra aminhu man ahluhu kọjá sí pé gbogbo ẹnikẹ́ni tó bá tún jẹ́ láyìmọ̀kan tó a ní wulẹ̀ gbé ìtàsíkò wa lórí ilé wa yìí. àmọ́ ọlá nípa níta fẹ́ sàlàyé gẹ́gẹ́ nípa àwọn olùmọ̀gánni. àwọn olùmọ̀ akọ́bẹ̀rẹ̀ láti di ọlá wọn. mo ní ẹja tó wọ́n gbàgbé ọlá tí ń bẹ fún mọ̀nà torí pé nǹkan yìí nǹkan tí gbogbo wa ti mọ̀ pé ń tọ́ lọ́lá ni. àmọ́ àwọn olùmọ̀ láàkí sábà mọ́ ọlá wọn làsábà máa ń ṣe àrífín sí wọn gẹ́gẹ́ bí ó ṣe wọ́pọ̀ láwùjọ wa yìí ẹ wà àwọn aláìmọ̀kẹ́ yìí ẹni tí ò mọ ibi tí kéwú darí kọ òun ló sì máa ní rọ́ọ̀ kò sí ìgbàtọ́ kan pẹ̀lú àwọn àfá àmà mẹ́rin fúnra wa sílẹ̀tì ni àmà tọ́ ọba alukùránì bó ṣe wù wá ni nǹkan tó fà ní pé wọ́n fẹ́ máa tú alukùránì sórí ìfẹ́ inú wọn wọ́n fẹ́ máa gbọ́ alukùránì yìí àti súnà nàbì wọ́n fẹ́ máa tú sórí ìfẹ́ inú wọn tẹ́sí ma pé àwa èé tú alukùránì àti súnà àwa èé tú sórí ìfẹ́ inú wa a máa ń tú pẹ̀lú àgbọ́yé àwọn olùmọ̀ tó ti ṣáájú ni. sọ ibà ní sìn àmọ́ wọn ti wọn nítorí àti jẹ́ kó rọrùn fún wọn láti lè bá fi àwọn anu wọn tí wọ́n ń polongo yìí láti lè bá fi rinlẹ̀ nínú àlùmọ̀ nítorí ẹ̀ wọ́n fẹ́ máa dá ẹ̀sìn tọ́wọ́ bọ̀. sọ ibà ní sìn. àkíní ẹ̀yẹ alákọ̀ọ́kọ́ tí ọlọ́run bá lè jẹ́lá tó fi ń sàlàyé fún wa nípa pàtàkì àwọn olùmọ̀. òun náà ni tí a bá lọ wọnú Suratul Baqara súra ẹlẹ́ẹ̀kejì nínú alukur'an ẹ jẹ́ ká lọ wo ìta nabi adam aleyhi salatu wa salam àti àwọn malaika ọlọ́wọ́ba àlékẹ́lá gbé ọlá fún ànábì adam aleyhi salatu wa salam lórí àwọn malaika ọlọ́wọ́ba àlékẹ́lá gbé àjùlọ fún ànábì adam lékè àwọn malaika nítorí ìmọ̀ ni eléyìí báyọ̀ lọ́wọ́ bá nígbà lè dúpẹ́ wọn bẹ́ẹ̀ nínú Suratul Baqara eléyìí lè dúpẹ́ wọn pé àṣé ìtọ́lọ́wọ́ bá nígbà máa fi ń gbé yẹn ga ju àwọn tó kù lọ tí wọ́n ti máa fi ní àpẹẹrẹ ọ̀dọ̀ ọlọ́wọ́ bá òun náà ní kí yẹn jẹ́ olùmọ̀ ọlọ́wọ́ bá nígbà lásọ nínú Suratul Baqara bá ní وعلم فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين الله بني وعلم آدم الأسماء كلها olúwa أقوى النبي آدم. adam ní orúkọ gbogbo nǹkan pátápátá olúwa fi mọ orúkọ gbogbo nǹkan yányá ó fi mọ ànábì adam thumma yaradahu ma'ala al-malaika gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́ bá àlejò wá kó wọn wá sọ́dọ̀ àwọn màláìka ọlọ́wọ́ bá àlejò wá sọ pé àǹbíúni bí asmáì ha ùlà ẹ̀yẹ màláìka ẹ máa sorúkọ àwọn nǹkan wọ̀nyí fún mi in kuntum ta'lam in kuntum sadiqin tó bá jẹ́ kólódodo ni ẹ máa sọ orúkọ àwọn nǹkan wọ̀nyí fún mi. qalu subhanaka la ilma lana illa ma 'allamtana àwọn màláíkà wá sọ pé subhanak mímọ́ ni fún ọ eré olúwa wa la ilma lana illa ma 'allamtana kò sí ìmọ̀ fún wa a nímọ̀ nípa nǹkan káfíń tí wọ́n lọ́wọ́ bá rí kẹ́lá bá fi mọ̀ wa. innaka antal alimul hakim torí pé wọ́n lọ́wọ́ bá lọ́ba tó nímọ̀ nípa gbogbo nǹkan tí ò sí nǹkan tó pamọ́ fún ọ nínú ìmọ̀ rẹ̀. alhakim wọ́n lọ́wọ́ bá ọ̀jọ̀gbọ́n nípa gbogbo tó ń hikma tí ó dógóńgó ló fi máa ń ṣe. ní báyìí ọlọ́run ọba àlékẹ́lá wá sọ fáwọn màláìka ọlọ́run ọba àlékẹ́lá wá pa wọ́n láṣẹ láti tẹ kọ̀kọ̀ fún anabi adam aleyhi salatu salam kálẹ̀ bá a mọ̀ ipe ọlọ́run ọba àlékẹ́lá ti gbé ọlá fún lé àwọn lórí nítorí ìmọ̀tọ́ ọlọ́run ọba àlékẹ́lá fi mọ̀ tí ò fi mọ̀ àwọn màláìka ọlọ́run ọba àdékẹ́lá jẹ́ kí àwọn màláíkà ó ní kí wọ́n yẹ pẹ̀rẹ́ ara wọn fún ànábì adam alayhi salatu salam láti fi àjùlọ ànábì adam hàn lé wọn lórí wípé ẹni yìí ó ti jù yín lọ láti òní lọ torí pé ìtẹ́yìn ò nímọ̀ nípa rẹ̀ òun nímọ̀ nípa rẹ̀. so jamaa ìtàwọn ọba ní kí wa nínú àyà yìí ó ní pé kí lọ́lọ́run ọba àdékẹ́lá fi gbé ànábì adam ga lékè àwọn màláíkà nítorí ìmọ̀ ni ilé ìlú ká máa ọlá tí ń bẹ fún àwọn olùmọ̀ lórí àwọn tí òkè ń ṣe olùmọ̀ ọlọ́wọ́n bá àlékẹ́lá gbé wọn lékè ọlọ́wọ́n bá àlékẹ́lá gbọ́lá fún wọn ọlọ́wọ́n bá ṣàgbéga fún àwọn olùmọ̀ lórí àwọn tí èso olùmọ̀ abẹ́ wọn ni ó sì máa wà ẹgẹ́ bá ọlọ́wọ́n bá àlékẹ́lá ti gbé ànábì Adam ga lókè àwọn màláìka nítorí mà nítorí ẹ̀ nínú àyà mi ọlọ́wọ́n bá àlékẹ́lá sọ pé ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá lóhun ọlọ́wọ́n bá òun ṣe àgbéga ní ipò fún àwọn tí wọ́n jẹ́ olùṣe ìgbìyànjú sójú ọ̀nà ọlọ́run ọba nínú yín olùjagun sójú ọ̀nà ọlọ́run ọba. فضل الله الذين الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات رفع يعني أبي أبي فضل يعني يرفع يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات يرفع الله الذين آمنوا منكم الله bá والله òun ọlọ́run bá máa ti àgbéga ní ipò ما سيا جلو للذين آمنوا منكم يرفع, يرفع الله الذين آمنوا منكم ọlọ́run ọba máa ti àgbéga fún àwọn tí wọ́n ní ímánì nínú yín walladhina utul ilm ọlọ́run ní bákan náà àwọn tí wọ́n ní ìmọ̀ nínú yín èmi ọlọ́run ọba máa ti àgbéga lé wọn lórí èmi ọlọ́run ọba adékẹ́lá máa ti àgbéga fún wọn lékè àwọn tí wọ́n kì í solùmọ̀ darajat láwọn àgbéga tí ó pọ̀ gidi gan darajat yarfa illahu alladhina amanu minkum walladhina utul so ó túbọ̀ sí pé ti gbé pé àwọn o ọlọ́run bá gbé wọn lékè wọn ọlọ́run ṣe ìgbéga fún wọn lórí àwọn tí wọn ti ń ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nínú alukur'an nìyẹn bákan náà nínú alukur'an ọlọ́run bá pé hali ǹjẹ́ wọ́n jọba bí alẹ́dínà ya ìlàmùn àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ wàlẹ́dínà láyà ìlàmùn àtàwọn tí wọ́n kì í ṣe olùmọ̀ ọlọ́ni ǹjẹ́ wọ́n jọba bí wọ́n kì í ṣẹgbẹ́ ara wọn. ní báyìí ọlọ́wọ́ bá lékè láti jẹ́ pé wáyé pé àwọn olùmọ̀ tẹ́ ọlọ́wọ́ bá lékè lá gbé wọn lékè ọlọ́wọ́ bá lékè láti ṣe àjùlọ fún wọn lókè lórí àwọn tí wọ́n àmàkan lórí àwọn tájálá ìmà tọ́lá bá fi ní àwọn méjèèjì wọn àdọ́gba hal yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun. nínú àyà yìí òun ló jẹ́ pé àṣẹ méjì ni àwọn èèyàn pé sí ní abala àmà méjì lọ́lọ́wọ́ bá àlejò pé àwọn èèyàn sí eré tó ń pè lápàdà máa ṣàlàyé lórí insha Allah àìsí bẹ́ẹ̀ débẹ̀ náà. òun náà ni pé àwọn èèyàn lábala àmà ọ̀nà méjì lọ́lọ́wọ́ àwọn tí wọ́n kí wá ní wàzífà kí ni iṣẹ́ tọ́lọ̀ ọba àbíkẹ́lá gbé fún àwọn olùmọ̀ lọ́rùn á ṣàlàyé insha Allah ta'ala ibi tá ń lọ gan nìyẹn kí ni iṣẹ́ tọ́lọ̀ ọba àbíkẹ́lá gbé fún àwọn tí wọ́n ṣe olùmọ̀ eléyìí náà á padà ṣàlàyé yẹn náà insha Allah ta'ala lára àwọn ẹ̀rí nìyẹn náà wà. bákan náà inú tábìmọ̀ ẹgbẹ́ ìmọ̀ àti àwọn olùmọ̀ wọ́n ní ọlá gan lọ́dọ̀ ọlọ́ọ̀bá ọlọ́run ti pọ́n wọn lé ọlọ́ọ̀bá àlejò láti gbé àlámọ̀rí ẹ̀sìn lé wọn lọ́wọ́ ó ní pé ọlọ́ọ̀bá àlejò lá kò pa nẹ́bì láti láti máa tọrọ àlékún lórí àlámọ̀rí kankan ju ọ̀rọ̀ mọ̀ lọ nítorí ọba àlejò ní kánẹ́bì máa bẹ̀ lọ́wọ́ ọba kó léwu kú lórí ẹ̀ òun náà ni mà wákùrọ̀ bìbí ní ẹ̀ẹ́lì máa ọlọ́rin ànábì máa sọ wípé èlé ọlọ́run bá ọ máa tàlékún mami mi máa tàlékún mọ̀ mi ọlọ́run bá ọ̀pá ànábì láti láti máa tọrọ àlékún lórí nǹkan kan ju ìmọ̀ lọ. wákùn ó túmọ̀ sí gbogbo bàlá ní làbùkátà ká máa lékún nínú mà. a gbọ́dọ̀ dúró rárá ẹ tí ibi tí ìmọ̀ tó wá ara rẹ̀ ọlọ́run bá tó wá máa ń kẹ́lẹ̀ bá máa bí tí ìmọ̀ ibi tó lápẹ̀lẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba máa pẹ́ra ọba ní àìlám ọlọ́ọ̀ba àlékẹ́lá máa pẹ́ra ẹ̀ ní àìlín sọ́yìnbá ní ti gbogbo àwọn orúkọ méjèèjì yìí orúkọ ni ilé wọn pè ní sígọ́tù mọ̀bálàwọ̀ fàáyàn àti fàáyìn àìlám àti àìlín ọlọ́ọ̀ba gán fi ìmọ̀ ó fi ròyìn ara rẹ̀ kálíbà máa bí tí ìmọ̀ pàtàkì dé bákan náà nínú àwọn ẹ̀rí tó fi yé wa nípa ọláàmà àti àwọn olùmọ̀ láwùjọ àti ipò tọ́lọ́wọ́ bá àlékẹ́lá gbé wọn sí eléyìí náà tó wà nínú Suratul Baqara ẹ̀rí eléyìí náà tó wà nínú Suratul Baqara ìgbà tí wa nípa ìtàn tọ́jú ìkànnà Banu ìkànnì àwọn àmbíyáwó bá ní Israel ànábì àwọn ọmọ Israẹli ìkànnì wọn ni Yusha. Naam ọlọ́run ọba àlejò láǹtọ́ fún wa nípa ètò ṣẹlẹ̀ láàrin wọn àtàwọn ọjọ́ rẹ̀. òun ni pé ọlọ́run ọba àlejò láǹtọ́ fún wa pé ànábì wọn ń sọ fáwọn bá ní Israel wípé wọ́n sọ fún àwọn bànú Israeli sọ fún ànábì wọn pé ibà àsìlánà amẹ́ríkà nuqatil fi sabilillah gbé ọba kan dìde fún wa gbé olórí kan dìde fún wa tí a máa ṣe jihad tá a máa jà sójú ọ̀nà náà ọba lábẹ́ àṣẹ rẹ̀ tí wọ́n máa ṣáájú wa lójú ogun abùkátò lórí wọ́n sọ fún ànábì wọn bẹ́ẹ̀. ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل أتيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا النبي وانصر ما فيها tẹ́kẹ́ ṣe yí pé tí ọlọ́run ọba àlejò bá ti ṣe ìjagun sójú ọ̀nà ọlọ́run ọba lọ́rùn yẹn lérí lórí tẹ́wàá lẹ́sẹ̀ máa o gẹ́gẹ́ bí ìṣesí ẹ̀yin ọmọ Ísírẹ́lì tẹ́ẹ̀dì ọlọ́fẹ̀ líle ẹ̀yin lẹ́ ń béèrè fún nísìnyí o tọ́lọ́run ọba àlejò bá wá so òfin kalẹ̀ pé ó ti wá dọ̀ràn yẹn lórí tẹ́wàá lẹ́sẹ̀ máa o قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا wọ́n ní kí ni ó ṣe wá kí ni ó ṣubú tẹ̀ wá tààlà ní jagun sójú ọ̀nà ọlọ́wọ́ ọba tó yẹ sí àwọn ọ̀tá wa wọ́n ti lé wa kú òǹlù kódà wọ́n lé wa kú lọ́dọ̀ àwọn ọmọ wa eléyìí gan eléyìí gan tó fún wa ní ìtàkùnjọba àfẹ́ jagun ọlọ́wọ́ ọba. ọ̀rọ̀ yìí wá pọ̀ nígbà tó yá àlẹ́bí wọn sọ fún wa yìí pé ọlọ́wọ́ ọba àdéjẹ́ láti gbé dìde fún yín o inna Allaha qad ba'atha lakum Taluta malika ọlọ́wọ́ bá ti gbé pọ̀lú ó ti gbé ìdè fún yín gẹ́gẹ́ bí olórí tí ó ṣáájú yín lọ sójú ogun ogun tẹ́ ń béèrè fún yẹn ọlọ́wọ́ bá ti wá sí lọ́rùn yẹn lórí báyìí ọlọ́run dẹ̀ ti yan olórí fún yín lẹ́ni tí ó ṣáájú yín lọ sójú ogun náà inna Allaha qad ba'atha lakum Taluta malika qalu anna yakunu lahu mulku alayna wa nahnu ahaqqu bil-mulki minhu wa lam yu'ta sa'atan min al-mal àwọn bàbá ìsọ̀rí wọn sọ pé báwo ló ti wá lè jẹ́ tí ó jẹ́ pé tọ́lùtù ni ọmọ ẹ̀jẹ̀ olórí lé wa lórí ọlọ́run ti lè yan tọ́lùtù fún wa ó ti lè kàn ẹ́ wà náà nu ahakubil mulki minhu àwa gan la lẹ́tọ̀ọ́ kí olórí jáde nínú wa jùlọ nítorí pé nínú ìran tiwa nínú ìdílé tiwa nínú wa làwọn ànẹ́bí ọlọ́run bá ti máa ń jáde so inú ìran tọ́lùtù ànẹ́bí ọlọ́run bẹ́ẹ̀ jáde ń wọ̀fìlà àkíkọ̀ bó ṣe rí náà nìyẹn ọlọ́run bẹ ìgbà nẹ́bí ọlọ́run bá dìde nínú ìran tọ́lù nínú ìran àwọn yòókù yẹn lọ́wọ́ bá ẹ̀kọ́ àwọn bànú Ísírẹ́lì náà wọ́n láwọn ìdílé tọ́pọ̀ ìdílé méjìlá ni wọ́n wọ́n sì ní ìdílé tọ́ẹ́kọ́ lọ́wọ́ bá ń gbé àwọn ẹ̀yà wọn sọ fún wọn yìí kí wọ́n sọ fún ànábì ọlọ́wọ́ bá wọn yìí pé à báwo ló ti lè jẹ́ tọ́lọ́wọ́ bá lè jẹ́ lóyìn àtọ́ lùtù fún wa lórí nígbà tí èsì pé ọrọ̀ wá nídìí ilé lọ́balọ́ba kò wá nídìí ilé àwọn ànábì ọlọ́wọ́ bá kò wá nídìí ilé àwọn tí máa ń joyè wàlám yóò tẹ̀sán ẹ̀ta minal mal bẹ́ẹ̀ ni olòsì ni kò lówó lọ́wọ́ kí ló fẹ́ fi lójú tí gbogbo criteria àwọn nǹkan tí yẹn máa ń wò tí yẹn máa fi yan olórí kò pé sára pọ̀lú ẹ̀ pé kí kí lànà ìbí wọn sọ fún wa ó ní inna Allaha qad ba'atha lakum Taluta malika wọ́n ní anna yakunu lahu al-mulku alayna wa nahnu ahaqqu bil-mulki minhu wa lam yu'ta sa'atan min al-mal qala inna Allaha istafahu alaykum àrẹ́bí wọn àrẹ́bí wọn jẹ́ kó yọrí pé nǹkan méjì qualities méjì lọ́wọ́ bá lè jẹ́lá wò má tọ́lù tù lára tó fi yàn lórí lórí lórí òun náà sì ni quality tá a máa rí lára gbogbo èèyàn tí ó máa jó lórí lé wa lórí tá a bá fẹ́ máa yan olórí pẹ̀lú àwọn pẹ̀lú àwọn ìròyìn tó yẹ kí ó wà lára rẹ̀ àwọn nǹkan méjèèjì ó gbọ́dọ̀ jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ síwájú àwọn nǹkan yòókù nǹkan méjèèjì ẹ̀ lọ́wọ́ bá àdéjẹ́ láwò tó fi yan tọ̀lúùtù lé wọn lórí gẹ́gẹ́ bí olórí inna Allaha safahu alaykum dájúdájú lọ́wọ́ bá àdéjẹ́ láta lẹ́tà lẹ́yìn lórí wa zadahu bastatan fil ilmi wal jismi ọlọ́wọ́ bá àdéjẹ́ lá ìnkírìsì ẹ̀ ọlọ́wọ́ bá àdéjẹ́ lá ṣe àlékún ìmọ̀ fún ìmọ̀ lọ́wọ́ bá àdéjẹ́ láwò nǹkan lákọ̀ọ́kọ́ tọ́lọ́wọ́ bá àdéjẹ́ láwò mọ́tọ̀ lùtù lára tó fi yàn án lé wọn lórí máa á ná wípé kọjá tó ń ti fẹ́ pàjáde nídìí ilé tí máa ń tó ń ti fẹ́ pàjáde nídìí ilé táwọn ànẹ́bí ọlọ́run ti máa ń jáde àmọ́ ní láàrin wọn ọba wọn lórí gẹ́gẹ́ bí olórí ọlọ́run ọba yìí sàlẹ̀ sàlẹ̀ wọn lórí eléyìí ká mọ yìí kò ń bẹ fún àwọn olùmọ̀ gbogbo bí kíbi táwọn olùmọ̀ bá ti wà aṣíwájú ni wọ́n máa jẹ́ àwọn yòókù wọn tẹ̀lé wọn ní ọ̀ràn yẹn àwọn wọ́n máa ní gbogbo lọ́lọ́wọ́ bá àdéhùn sọ pé náà sọ pé inna Allah safahu alaykum wa zaadahu bastatan fil ilmi wal jismi ọlọ́run tó wá sí àlékún fún nínú ara àti nínú agbára nítorí pé àlámẹ̀rí tí ẹ fẹ́ kágbé lórí ìdílé lórí àlámẹ̀rí tó bùkátà agbára ni. àmọ́ bẹ́ẹ̀ bá lágbára tí ọba nímọ̀ nípa bá ti jagun tí ó sì nímọ̀ nípa tọ́tọ́ àti tí ọ̀tọ́ lójú ogun àti tọ́tọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́run àti tí ọ̀tọ́ ẹ dákun tó ń tagbára rẹ̀ tẹ̀pẹ́ yóò padà tẹ̀pẹ́ yóò padà kàbùkù bọ̀ wálé ni. ẹ̀rọ àwọn bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní alágbára máa ń mérò bàbá ọ̀lẹ àbí tó agbára nìkan kọ́ ọkọ̀ bùkátà ìmọ̀nà ìmọ̀ yẹn ni òbí máa darí agbára tó bá ní. oní oúnjẹ kan máa yí pé ìrí báyìí ó ti yẹ ká ṣe lélẹ́yìn ìrí báyìí kò yẹ ká ṣe báyìí. so nǹkan alákọ̀ọ́kọ́ bá àlejò fi ń yẹ lólórí bá àlejò kódà tí yẹn máa wà ní ìdílé tí ń jọba tí yẹn máa wà ní ìdílé àwọn ànábì ọlọ́run ba òun náà ní pé tí yẹn bá ti jẹ́ olùmọ̀ òun ni ọmọ yìí gbogbo àwọn ìyàwó yòókù ọmọ tẹ̀lé mi. gbàtọ́ lọ́ba lé àwọn Yahudi lórí kí lọ́ba fi ìmọ̀ ẹsẹ̀ yẹn náà lẹ́ta ni nínú àwọn ẹ̀rí kò sí nǹkan tọ́ka wá pẹ̀lú wọn ọ̀rọ̀ aláìmọ̀kan nìyẹn sọmọ kí alimaru ọmọ ẹ̀dẹ́ ènìyàn àdúgbò máa jẹ́ ìlà ọ̀tá ni ọmọ ṣe fún tí ọba ti mọ̀ aláìmọ̀kan nítorí ọba ti mọ̀ ọ̀tá ni ọmọ bá ṣe nígbà tí wọ́n máa ipò tọ́lọ̀ ọba àdékẹ́lá bí àwọn olórí sí ni láti bẹ̀rẹ̀ látòrí bí báyìí ẹ wo kò tọ́lọ̀ ọba àdékẹ́lá tó wọ́n sí bákan náà nínú àwọn ẹ̀rí tó ń jẹ́ pé ìwà ipá ọlọ́run ọba àlẹ́kẹ́lá ọ̀pọ̀ yín àwọn olùmọ̀ kéré tẹ̀ ọlọ́run ọba àlẹ́kẹ́lá ọ̀dẹ̀ sí ọ̀rọ̀ wọn ṣeré nínú alukur'an òun náà ni ẹ wo ìtàn nẹ́bì Musa àti Khadiru ẹ wo ànẹ́bì Musa ànẹ́bì ọlọ́run ọba ni àmọ́ Khadiru kò ń ṣe ànẹ́bì ọlọ́run ọba àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run ọba àníkẹ́lá jẹ́ kí ó yí ànẹ́bì Musa pé ẹni yìí ju ọ lọ lọ kọ́ mọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹni yìí ju ọ lọ nínú mọ̀ àwọn nǹkan kan tó mọ̀ ọlọ́run ọba àníkẹ́lá fi ọlọ́run bá wá pa nẹ́bí musa láṣẹ tó ń tí ìjà nẹ́bí ọlọ́run bá rẹ̀ pé kọ́lọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Khadiru. anẹ́bí musa gbà tó lè fẹ́ kẹ́kọ̀ọ́ ó ní hal attabi'uka ala an tu'allimani mimma 'ullimta rushda ẹ wo ẹ̀kọ́ nínú ìdárọ̀ kí ẹ fẹ́ gbọ́rọ̀ kalẹ̀ fún olùmọ̀ ó tún bùkátà kí ẹ máa lẹ́kọ̀ọ́ àwọn eléyìí lọ́kàn máa ń sọ̀rọ̀ sáwọn afá aláì ó ní tọ́mọ mi ti àgbàdo bá bàbá inú kí ẹ lóhun ti àgbàdo bá bàbá tẹ̀kọ́rọ̀ ẹ̀lẹ́kọ̀ọ́ nìyẹn of the highest rank kọ́nà ọ̀nà kó sọ wọn bẹ́ẹ̀. náà ẹ̀rí ó ní hal àtẹ̀bí ìka ǹjẹ́ o lè gbà mí láàyè kí n máa tẹ̀lé ọ. ó túmọ̀ sí pé èèyàn máa tẹ̀lé olùmọ̀ni hal àtẹ̀bí ìka ǹjẹ́ o lè gbà mí láàyè kí n máa tẹ̀lé ọ àìlá àti àìlímọ̀nì nítorí pé kò lè bá àfi mọ̀ mí mímọ̀ ìlímta rúṣìdà nínú tọ́lọ̀ ọba àdéjọba fi mọ̀ nínú mọ̀nà yẹn. Nàám. Àlébi ọlọ́run ti lòun ẹ wo bí ṣe ń lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn olùmọ̀ bí ṣe ń lo ẹ̀kọ́ pẹ̀lú àfa rẹ̀. Hal àtẹ̀bíyúká àyàlá àti àìlímọ̀nì mímọ̀ ìlímta rúṣìdà. Jọ́ ọlọ́run ọba dákun sí mo lè máa tẹ̀lé ọ ṣé mo lè máa tẹ̀lé ọbẹ̀ tó gbà mí láyè kí ẹ máa tẹ̀lé ọ káàkiri nítorí pé kó o lè bá a fi mọ̀ mí nínú tọ́lọ́ ọba àlejò àfi mọ̀ ẹ wù ọ láti ń bẹ fáwọn olùmọ̀ tó ń ti pẹ́ ẹni tó ń ti pàdé ní mọ́tàjà náà jọlọ́ kò yẹ báyìí nìsí ẹ wá wo oríṣiríṣi gbogbo nǹkan tẹ gbogbo nǹkan bá ti ń tẹ báyìí alẹ́bí Musa máa ń béèrè béèrè lọ́wọ́ kọ́bírù ni kọ́bírù ọmọ asàlàyé fún kálẹ́bí Musa wá ní mòró o kò sí gàtọ́ kàmí pẹ̀lú àfáànú ẹ̀sìn o èmi ọmọ dá ìdígbọ́ yẹn tèmi ní o torí lè tó ṣe yí o wàláì kọ́ ayé kíní kẹ̀kẹ́kẹ́ nígbà tó fẹ́ máa ṣe bẹ́ẹ̀ kọ́dúrú sọ fún pé àhà sọ pé mo ti sọ fún ọ wípé òní lè ṣe sùúrù tó ọba rẹ̀ ti ṣe sùúrù ìlú ọ̀daràn ni torí pé inú ẹ̀kọ́ ọmọ kéwù ni pé ọgbọ̀rọ̀ ṣe sùúrù fáfá rẹ̀ ìyẹn gbọ́ àwọn afá lẹ́nu kẹ́ máa wò pé àwọn afá yẹn wọ́n lẹ́rìí àwọn afá yẹn lẹ́rìí àwọn wọ́n lẹ́rìí jíjàn irú irú irú irú àìlẹ́kọ̀ọ́ wò ni àwọn afá wo ni ṣé wọ́n aláìmọ̀kan lẹ́rìí wọ́n máa tán pè lẹ́rìí wọ́ ìwọ tó lè dákẹ́ wúkà láàbá àwọn ìjàbàtà náà sọba kò lè dákẹ́ wúkà yanjú inshallah inú ti jòkó yóò tẹ̀ kí a ní ní máa pílé àwọn kàwùkà rẹ̀ fún wa tẹ́lẹ̀ mẹ́fẹ́ nìyí kódà it's nowhere to be found kò ẹ̀ẹ́lẹ́ kò sí níbi kankan nínú mà. rajulun táàfì èèyàn kan lásánlásán nínú mà ni wàdúyè èèyàn kan tó rẹlẹ̀ ni tí ò tẹ́kẹ́ ní nítorí pé àwọn ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu àwọn ọ̀rọ̀ tó ta kẹ̀kọ́ ni. Ah wàkàmà yakunu mọ̀rọ́bí yakunu mọ̀rọ́bà bẹ́ẹ̀ni tí rẹ̀ níbà yìí ti rí lẹ́ni tí ó rẹ̀ ó ṣe rí nítorí ẹ̀ lẹ́nu máa ń rí àwọn ọmọ rẹ̀ náà táwọn náà wọ́n sọ̀rọ̀ jabutẹ̀ wọ́n sọ̀rọ̀ jabata. ẹ bí àdá ó kọ wọn náà wọ́n sọ̀rọ̀ jabata. sòkòlò ọba kó sànù wa ẹ mọ̀ pé bẹ́ẹ̀ni tí rẹ̀ níbà ti rí tí ó rẹ̀ ó ṣe rí àbẹ́ẹ̀kọ́ ni báwọn náà ṣe máa ń ṣe nìyẹn ẹ wo ọlọ́wọ́n bá fún rẹ̀ kò kọ́ yí àwọn olùmọ̀kéré ọlọ́wọ́n bá pa nẹ́bì Musa láti pé lọ kọ́mà lọ́dọ̀ Khadiru máa tẹ̀lé káàkiri tí tó fi tó fi rí ọkọ ni tó fẹ́ kọ́ gbogbo bí tó tẹ̀lé káàkiri táì Musa bá ti bẹ́ẹ̀ láàrin ibùdó bá ti fẹ́ sara ìbalẹ̀ báyìí lọ́jú rọ ọmọ sọ fún pé ee nínú májẹ̀mú tí mo gbé pẹ̀lú ẹ tó ti sàdé òfin mi láti pìlẹ̀ ni pé ó ṣe sùúrù pẹ̀lú mi torí mo ti lóò nílé ṣe sùúrù o torí ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ máa ń ṣe sùúrù ni èyí gbọ́ àfa lẹ́nu ìwọ́n tó fẹ́ kẹ́kọ̀ọ́ bó ló ṣe wá ní màmá yẹn ọ̀rẹ́ bá ọ̀mà ló fi wá àbí bàbá mọ̀ òde jòkó lẹ́yìn kẹrọ ọ̀rọ̀ tẹ́sán yẹn lẹ́rìí o <laughs> ẹ̀mí ń bàbá òwí báwọn ọ̀rọ̀ tẹ́sán yẹn lẹ́rìí ṣé wọn lọ wá lẹ́rìí wọn lọ mẹ̀rí wọn láì ẹ ànímú ẹ lọ́dọ̀ yín torí ẹ ó ti mà nù ọ jókòó lé oníwulẹ̀ wá kọ́ màmá àwọn ọ̀rọ̀ ni gbogbo ti màkà yẹn bẹ̀tì létí ni ká lè bá a fún àwọn olùmọ̀ nínú àwọn ẹ̀rí tẹ́bá wọnú sọ́ọ̀tù alimọ̀rán ọ̀nà ní sẹ́hìdà wáhù annahu la ilaha illahu wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist ọlọ́run bá ní sẹ́hìdà lọ èmi ọlọ́run bá fúnra mi mú fi rinlẹ̀ tó gbé aṣahada mo dẹ̀ fi rinlẹ̀ mo dẹ̀ fi mọ̀ yìí wípé annahu la ilaha illahu wípé kò sí ẹnì kankan tó tọ́ láti máa jọ́sìn fún àfẹ̀mí ọlọ́run ọba nìkan ọlọ́ni wàlìmọ̀láìkà lẹ́yìn èmi ọlọ́wọ́ bá àwọn tó tún tẹ̀lé mi nínú ìjẹ́rìí nínú òfin kan ilẹ̀ àwọn màláìkà ni jamaa níbi tọ́lọ́wọ́ bá àlékelá fún rẹ̀ tí ń sọ̀rọ̀ ọlọ́wọ́ wá fi àwọn màláìkà tẹ̀lé ọlọ́wọ́ bá nínú ẹ̀ ẹ̀ mọ̀ ní kí ọlọ́wọ́ bá àlékelá pọ́n wọlé nìyẹn pé lẹ́yìn èmi ọlọ́run àwọn tó gbé àmàdájú ń bẹ fún wọn ni àwọn tó gbé ìmánì wò kí ń lọlẹ̀ rárá ìmánì kìrìsì jojoojúmọ́ ni la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun wal imanu yazidu bil ma'siyah wa ha'ula'i la ya'sun ìmánì máa ń dínkù pẹ̀lú màásíyà pẹ̀lú ẹ̀ṣẹ̀ ni àwọn eléyìí òjè kì í ṣẹ̀ tẹ̀gbẹ́ mẹ́rin wò kí ń dínkù nìyẹn. tọ́lọ́wọ́n bá lè fi ìjẹ́rìí tiwọn ìmọ̀ tiwọn tọ́lọ́wọ́n bá lè fi tẹ̀lé tọ́lọ́wọ́n bá ọlọ́run bá wá ní wà ulul ilmi táwọn sì kẹta jẹ̀mọ́ àwọn olùmọ̀ lẹ́yìn ọlọ́run bá àwọn mẹ̀lẹ́kà àwọn olùmọ̀ tó lókù nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run subhanallah ẹ wo bí tọ́lọ́run bá lékelé gbé wọn sí àwọn tọ́lọ́run bá lékelé ọ̀fọ̀rọ̀ wọn tẹ̀rẹ́ tọ́lọ́run òfin sawẹ́wà àwọn eléyìí sì rọ́bìṣẹ̀ pé ọ̀rọ̀ àbáni yẹn náà ọ̀rọ̀ àbáni ká sọ̀rọ̀ ẹ̀rọ kò sọ̀rọ̀ aláìmọ̀kan ni kí n máa kàṣẹ́ lórí àlámọ̀rí ẹ̀sìn wọn lọ́rọ̀ àfáà ni mò ń kà ìwọ náà ó ó ti kọ́kọ́ gbé sí làákàyà ara rẹ wò ná kó wá bí ara rẹ pẹ̀lú làákàyà ara pé ọ̀dà tí tí ọ̀bá wa kọ̀rọ̀ àfáà sọ̀rọ̀ aláìmọ̀kan ni kò máa kà ẹ̀ tí ọ̀dà sáà èèyàn tó bá mọ nǹkan náà lèyàn máa fi ṣe rẹ́fẹ́rẹ́ǹsì àbí ẹ̀kọ́ ni kí a lágbájá o ẹni tó nímọ̀ nípa nǹkan yìí kódà ó wí báyìí lórí àlámọ̀rí àbí ẹ̀kọ́ ni

Ah, onímọ̀ nípa ti ń sọ ń tòótọ́ nígbà yẹn lọ́rọ́ lẹ́mí wò tó balẹ̀ lórí pé n ti ń sọ ọ̀rọ̀ ni alẹ́kọ̀ọ́ ni sọlọ́ ọba àlekẹ́lá ní àwọn olùmọ̀ ọlọ́wọ́ ọba àlekẹ́lá fi wọn ó fi ìjẹ́rìí ti wọn ẹ ó fi tẹ̀lé tàwọn màláìka ó fi tẹ̀lé tọ́lọ́wọ́n ba ibi tọ́lọ́wọ́n ba àlekẹ́lá gbé wọn gadé nìyẹn o nínú àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́n ba ẹ̀sìn yẹn náà ní lára ẹ̀ bákan náà nínú àwọn ba àlekẹ́lá tó ń sàlàyé fún wa ẹ wá jẹ́ kí àwa ti àti ara ẹ̀ rí yìí káwá bọ́ síbi àwọn ibi tó ti láàlẹ́ lọ́rọ̀ àbá rẹ o ẹ̀rí wọn rẹ o ẹ̀rí wọn yìí gan lóyìn tó ń túmọ̀ sí pé gbogbo àlámọ̀rí ẹ̀sìn ká tó máa da padà sọ́dọ̀ àwọn àfà ẹ̀rí tẹ́yìn sí ń lò pé àwọn àfọ òwúlò nínú ẹ̀sìn pé rọ́ o kíní kan ẹ dàpọ̀ wá ń torí láyé a mọ̀rọ̀ ti wá sínú àwẹ̀ àmì ti wá sínú àwẹ̀ mo wa mo mọ̀ àdìsí wa bí mo wọ́n ti lọ́ra fáà nìkan nìkan. sẹ́kẹ́ mo máa wọn àhàdíìsì wá bá mú mo tún máa wọn ayé àkùránì wá tó ń tọ́ka sí pé kéèyàn máa ṣe wá sínú àwẹ̀ àbí. kódà eléyìí táwọn náà máa ń lò lẹ́rìí nínú àhàdíìsì mo tún mú wá àtúnnà wọn lẹ́gbàá mọ́bẹ̀ pé ẹ̀rí ìgbẹ́ tó ń yín ni kò wá kọ́ subhanallah ọ̀rọ̀ ẹ̀sìn ilé ìbá ti máa sọ̀rọ̀ alkiyama wa ọjẹ́ lọ ọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ ọjẹ́ lọ ọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ tó gbogbo sọ nìkan tó ń

àtúnbẹ àtúnbọ sí àdìsá nígbà tí ó bá tó yá sí yóò tó ní yóò tó ní yóò tó ní kakura yóò tó lọ́ra bá ní mọ́ kaba yìí. ọ̀dà subhanallah aya kura ni bíi ẹjọ́ lọ́bi mẹ́jọ báyìí kètì rí kankan nana ni ọ̀rọ̀ àfáàná mo ti ń kàlá taarọ̀ yìí ọlọ́run fi ọmọ nàbí. aya ni nínú sọ́ọ̀tù nìta ọlọ́ni àti Allah wa àti rasula. wọn wá ní ka bí báyìí tọ́mọ̀dẹ̀ka wọn wà sáré tu o, kí n ká o àfi ọlọ́hà ọlọ́hà bá ní ẹ tẹ̀lé ọlọ́hun wà àfi rasul ẹ sì tẹ̀lé òjíṣẹ́ ọlọ́hà ọba, wà wúlì amúrì àti àwọn aláṣẹ nínú yín ẹ tẹ̀lé wọn. ní kí wọ́n sọ pé wà fi ṣe yìí wà fi ṣe ọlọ́ni tẹ́ ẹ bá wá ń ṣe ìfànfà nípa ìkankan nínú àlámọ̀rí ẹ̀sìn ẹ máa wo jama ẹ jẹ́ kákẹ́kọ̀ọ́ bí dáadáa o eléyìí báyìí ọlọ́run ọba àlékálẹ́ fún wa ní níta àfi ní sọnù pátápátá nílé ayé nìyẹn gbogbo ń tẹ́ bá ti rí ẹ̀ ń lórí ẹ̀ ọlọ́ni wa ìntànẹ̀záàtù fi ṣe yìí tẹ́ ẹ ẹ máa dá ọ̀rọ̀ nì tẹ́ǹtì fanfà lórí ẹ̀yẹ ẹ máa dá padà sọ́dọ̀ ọlọ́wọ́n bá kí lọ́wọ́n bá wí lórí ẹ̀ wàrọ̀sùwùl ẹ̀ dá padà sínú àdìsá nẹ́bì kí lànẹ́bì sọ lórí ẹ̀. in kuntum tu'minuna billahi wal yawmil akhir ọlọ́run tó bá yẹ pé nígbàgbọ́ sí ọlọ́run ọba àtọ́jọ́ gbéra kìyàmà. ìlú ayé ni wọ́n wà o. wọ́n ní ọlọ́run ní wàyí

tọ́sí mọ ti fún tẹ̀dọ́ rẹ̀ tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa kí lànàbí wí tọ́sí mọ ti fún tẹ̀dọ́ rẹ̀ àwọn olùmọ̀lọ́lọ́ ní ká máa já ọ̀rọ̀ padà sínú kìtàbà àti súnà kéèsè àwọn tí ó mà tó bá wọn tí ó mà ibo náà fẹ́ dá padà sí wọn à lè ké kùránì bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ sùmọ̀ rẹ̀ yé táwọn ọlọ́wọ́ sọlọ bí ẹ pé àyà yìí kìí ṣe gbogbo ọlọ́wọ́ bá ń bá wí àwọn tí wọ́n ní kújọ́rọ̀ àwọn tí wọ́n ní agbára tá kẹ́kọ̀ọ́ láti gbọ́ ntọ́lọ́wọ́ bá ń wíyé láti mọ̀ tí àwọn ìmọ̀ ń bẹ lára wọn láti mọ̀ ntọ́lọ́wọ́ bá ń sọ láti di fa ìdájọ́ yọ̀ ń bẹ̀ àwọn ọlọ́wọ́ bá ní kẹ́ máa já ọ̀rọ̀ padà sínú kìtàbà àti súnà kìí ṣe gbogbo wa èyí jẹ́ sàlàyé fún wa ẹ wo bẹ̀rẹ̀ àyà yẹn ọlọ́ni yá ayọ́ lẹ́sìn àmàlù àti ọlọ́wọ́ àti ọ̀rọ̀ sùn ọlọ́ni gbogbo ẹ̀yẹ tẹ gbàgbọ́ lódodo ẹ tẹ̀lé tọ́lọ́wọ́ bá ẹ tẹ̀lé tòṣìṣẹ́ ọlọ́wọ́ bá wà úlì amúrì minkum ẹ tẹ̀lé àwọn aláṣẹ nù yín tani ń tẹ̀lé aláṣẹ mẹ́ yẹn. àbá wa ibùn Mas'ud ibùn Abbas radiyallahu anhu ẹni tó nímọ̀ nípa tẹ̀síìrù jù nínú gbogbo àyùmọ̀ nẹ́bì yẹn yẹn ẹni tánẹ́bì sallallahu sallam máa máa ṣàdúrà fún lórí bẹ́ẹ̀ fọlọ́ ọba àdékẹ́lá kọ́kọ́ ní ìtumọ̀ alukur'an fọlọ́ nǹkan jù fún lágbọ̀ọ́yẹ̀sì òun ayé àìfún tá a fi gbọ́ yé níta àwọn fi ń dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ àwọn olùmọ̀nìyàn o àwọn ètí ń gbọ́ yàyé pẹ̀lú fẹ́nu tiwa o. mo fi sọ fún wa mo fi sọ fún wa pé kéwu tiwa kéwu tó lókun nìyí ẹ lè tọ́ okun rẹ̀ títí fá tẹ́bi dọ́là nàbì sallallahu alaihi wasallam tó bẹ́ẹ̀ bá yìí tó kọ̀ nǹkan lọ́dọ̀ Ibn Abbas ọ̀dọ̀ Ibn Abbas lọ ajẹ́ kó yẹ pé àwọn tọ́lọ̀ ọba àlékelá ń pa wá láti ká máa tẹ̀lé bí báyìí al-umara al-ulama wal-umara àwọn wọlé aláṣẹ àwọn àfa àtàwọn kíni o àtàwọn lọ́balọ́ba àtàwọn alórí àtàwọn aláṣẹ àwọn ọlọ́wọ́ ọba àlékelá ń pè ní ulil amri minkum ọlọ́ni ká máa tẹ̀lé wọn ọlọ́ni ká máa tẹ̀lé wọn.

naam inú nkata táwa fi yanjú àyà yìí ni wípé ǹjẹ́ gbogbo wa lọ́wọ́n bá wí bí àyà yìí pé ká máa dá ọ̀rọ̀ padà sínú kìtàbà súnà kìí ṣe gbogbo wa tẹ yá àyà yìí àwọn wòlé lọ́wọ́n bá ní ká máa dá ọ̀rọ̀ padà sínú kìtàbà àti súnà o nínú àti o àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ àwọn tí wọ́n yọ nínú àti súnà kí ẹ jẹ́ ká lọ bí tọ́lọ́ ọba àdékẹ́lá ń bá ọlọ́ni fasalu ahla zikiri in kuntum la ta'lamun. ọlọ́wọ́n bá ní sẹ́yìn bá jẹ́ aláìmọ̀. ọlọ́ni ojúṣe ti ṣe fasalu ahla zikiri ẹ̀rọ máa béèrè ìdájọ́ ẹ̀sìn yín lọ́kọ̀ àwọn tó nímọ̀. ní káwá padà sínú súnà tó gbà àmọ́ ọdọ́ ọ̀sán ní káwá máa dá ọ̀rọ̀ tí wá padà sí. àìlà padà sódà أهل zikiri fasalu أهل zikiri إن كنتم لا تعلمون. أولا ní gbogbo ntẹ́ àbá ti mọ̀ ẹ lọ́ máa béèrè lọ́dọ̀ àwọn àbá ṣé ọlọ́wọ̀n fẹ́ ká máa tẹ̀lé wọn lóní ká lọ́ máa béèrè lọ́dọ̀ wọn ká máa mú wọn ṣeré àbí ọlọ́run ká máa mú wọn ṣeré. kò yé báyìí nìyí sọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ ká máa tẹ̀lé wọn ọlọ́wọ̀n ní ká gbọ́ ohun tí wọ́n ń wí sọ́lọ́wọ́n ní ká tẹ̀lé ntẹ́ ń wí lọ́lọ́ni ká lọ́ máa béèrè béèrè lọ́wọ́ wọn. ẹ dákun bẹ́ẹ̀ bá lọ béèrè lóye lọ́wọ́ yẹn nítorí kí ló fi lọ béèrè débi torí pé lè bá tẹ̀lé ntọ́ bá gbọ́ ni ọlọ́ni fasalu ahlazikiri ọlọ́ni ẹ lọ máa béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ in kuntum la ta'lamun táyẹ̀ bá jálá ìmọ̀ ó túmọ̀ sí pé bí báyìí wàzífù àwọn olùmọ̀ ti hàn iṣẹ́ táwọn olùmọ̀ máa ṣe ti hàn iṣẹ́ táwọn tó tí òjò olùmọ̀ máa ṣe ti mọ̀ kí làwọn olùmọ̀ máa ṣe wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn àwọn tí onímọ̀ kí wọ́n máa ṣe wọ́n lọ máa béèrè àlámọ̀rí ẹ̀sìn lọ́dọ̀ tí wọn ọlọ́run ọba ò ní kí àwọn tí onímọ̀ ọlọ́run ọba sọ pé káwọn máa dá ọ̀rọ̀ padà sínú kíni o kìtàbà ti sunna jàmáà ó clear

yóò jẹ́ kí yóò jẹ́ kó yẹ yín bí làákàyè wọn ti máa nù. Ṣàkẹ́ mo sọ pé bọ́ọ̀gà àwọn náà ṣe máa ń ṣe nu. Eléyìí ọba kàmẹ́ nìyẹn náà, eléyìí ọmọ nkankan náà, kí àwọn ọba kàmẹ́ yìí ọmọ nkankan. Eléyìí kàmẹ́ nìyẹn náà, kí àwọn ọba kàmẹ́ yìí sẹ́kọ̀ọ́ ó bí bàbá rẹ lọ́mọ. <laughs> Bàbá tó bí ọmọ kàmẹ́ nìyẹn, ọmọ ọmọ wàláì. Bí ẹ bá ti pé ọba kàmẹ́ yìí lọ́mọ, èmi ọ̀mẹ́ni tí ò ní pè lọ́mọ nílé ayé yìí o. wàláì bàbá tó bí ẹni tó ju bàbá rẹ̀ lọ́lọ́mọ ọmọ kàmẹ́lì yẹn yẹn ọ̀dà kankan mọ̀ náà tẹ́lẹ̀ yẹn ọmọ ádámọ̀ yẹn ọmọ a ọmọ ṣé ìsìlámù ní kí ẹ máa rẹ̀spẹ̀tì ni. ẹ jẹ́ mẹ́ta anábì sọ́lá lọ́sọ̀ àmọ̀ sọ pé sàmì nà anábì ní kò sí nínú ìjọ wa máa ń làm ìwà kiri na rọ̀nà ẹni tí ẹ bá wàlámì wàlámù yà àjẹrì wàlámù yà àlàmì ìlàmà ìnà àkọ ẹni tí wọn mọ iyì àwọn àbá wa ah, ǹjẹ́ bìbí àdìsí tẹ́lẹ̀ o wàláì mọ́kànlélẹ́kàtà náà ni ẹ̀ ọ́ ìjọba ń tàn sọ̀rọ̀ gbogbo ẹnikẹ́ni tí ì arábìnrin kò sínú àlùmọ́ ànábì èèyàn máa ń pa àgbàlagbà lẹ́nu ó lè gbọ́ bíjọ́ kàtà ànábì wá bọ́ta pé tẹ́lẹ̀ yọ ọmọ àbútọ́lìbù àbúlábìhùn fámìlì bàbá mi ni o ó ti sọ̀rọ̀ gẹ́jì dànù o èyí ń wẹ̀rẹ̀ làbúlábì yẹn o àbújárì yẹn o yé èèyàn wọn náà o. ẹ lẹ́rìí lájẹ́ ìtàrí fi sọ bọ́ta tí ó máa ní ẹ àbútọ́lìbù yẹn ná àbúrò bàbá mi ni ná àmọ́ ọmọ náà ó ti sọnù o ó ti sọnù mo ń ké fún yín ni ẹ o kìí ṣe pé kéèyàn máa ranjú ni ọ̀rọ̀ ọmọ ní kò nídìí ariwo nígbà tí ìpariwo ló fi gbé sí wa létí ariwo kọ́ ọ̀bọ pariwo jù bẹ́ẹ̀ lọ yóò ní kọ́ wọ̀ wá létí ẹ̀bẹ́ rí ló mú wa ẹ̀ lè gbọ́ láyé kò yẹ báyìí nìsí táyà ìbá àti ń yájú sàgbàlagbà àbí nítorí pé àwọn òbí wa jẹ́ kéèfé rí wọ́n ní ká yájú sí wọn á tún pọ́n wọlé náà ni ẹ wa sahibuhuma fi dunya ma'rufa tó ti pé wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bi ilm wọ́n ní ọtí ẹbọ gan kò túmọ̀ sí pé kọ́mọ́ rẹ̀ sẹ́ẹ̀tì wọn èèyàn máa ń gbàgbà lágbà lẹ́nu ṣé bá ní ti ọwọ́ lè ní ẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀ bàbá àwọn àrẹ́bìnrin bẹ́ẹ̀ bá ti bú bàbá ó ti bú bàbá tiẹ̀ náà nù ẹjọ́ náà sá bàbá bàbá tó ń bú yẹn bàbá rẹ̀ náà ló ń bú yẹn àwọn sábà níbo ni ẹ ti bú bàbá yẹn anábì nítorí bá ti bú bàbá bàbá ó ti bú bàbá rẹ̀ náà nìyẹn anábì láyà súnbù ahadukum àbá láyà súnbù àwọn láyà súnbù ahadukum àbá ẹnì kankan nu yọmọ bú bàbá rẹ̀ o. anábì ní ẹ má bú bàbá yẹn àwọn sábà níbo ni ẹ ti bú bàbá yẹn anábì ní yẹn bá ti bú bàbá bàbá torí bàbá ń bàbá ni àbí ẹ̀kọ́ ni wọ́n ní bú tiẹ̀ tẹ́lẹ̀ náà tọ̀ tọ̀ látàtú bánà ahadukum àbá ẹni kan láyé wọ́n bú bàbá rẹ̀ sọkọ́lọ́n kó sànù wa. mo ní ẹsẹ̀ yóò lé bí àbí nínú àwọn àyà tó tó wá túmọ̀ bẹ́ẹ̀ ẹ wo nǹkan ọlọ́run bá dé kẹ́sọ pé wa idha ja'ahum amrun min al-amni aw al-khawfi adha'u bihi. ẹ lọ́jà bá wọn gbó. آه. <laughs> نعم ومن وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوا إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم الله بني وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ọlọ́run ní tí àlámọ̀rí bá ti dé wá bá àwọn aláìmọ̀kan ọlọ́run bá ń ròyìn àwọn aláìmọ̀kan fún wa ní ẹ̀ o ọlọ́run bá ní tí àlámọ̀rí kan bá tẹ̀lẹ̀ sí wọn minal amni ó jẹ́ nǹkan àfàyàbalẹ̀ lọ́tẹ̀lẹ̀ sí wọn ni awil khawf àbọ̀jẹ̀ nǹkan àbẹ̀rù ni nǹkan àpáyà tẹ̀lẹ̀ sí wọn àdáhùn bihi ọlọ́run ní wọ́n mọ̀ wá publicize ẹ̀ káàkiri wọ́n mọ̀ pariwo ẹ̀ káàkiri ìṣesí àwọn aláìmọ̀kan nìyẹn ọlọ́ni wà lọ́rọ̀ júhù ìlà rọ̀súùl ọlọ́ni tó bá jẹ́ nípa ìgbà tálá máa yí ìṣẹ̀lẹ̀ sí wọn ní tó dùn mọ́ wọn yìí ní tó fi wọn lọ́kàbalẹ̀ yìí nígbà tó ṣẹlẹ̀ sí wọn àbí tó kó bànújẹ́ bá wọn yìí àbí tó kó payà bá wọn yìí nígbà tó bá ṣẹlẹ̀ sí wọn wà lọ́rọ̀ júhù ìlà rọ̀súùl tó bá yẹ kó bá ń dá payà sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run bá ní tí wọn máa pariwo ẹ̀ káàkiri tí lọ bèrè ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run pé nǹkan báyìí lọ́mọ bó o láti ṣe o wàyílà ulì amúrì minhum ń dá padà sọ́dọ̀ sọ́dọ̀ àwọn àfáànù wọn nígbà tánàbí ọ̀bá sí láyé máa tó bá yẹ kí wọ́n bá ń dá àlámọ̀rí náà padà sódà àwọn àfa mọ́nú wọn ni jàmá ọlọ́run ọba àlekìlá ń dá wa padà sódà àwọn àfa pé tí nǹkan bá tẹ̀lẹ̀ sí wa ká lọ béèrè dájọ́ lọ́dọ̀ àwọn àfa ká lọ béèrè lọ́dọ̀ àwọn àfa pé dákun ẹ̀yin tẹ́ nímà kí ni nǹkan yìí nǹkan tí mo nǹkan tọ́tẹ̀lẹ̀ tọ́tẹ̀lẹ̀ lélẹ̀ kí ni mo lè ṣe nípa rẹ̀ ọlọ́ni wàláwọ̀rọ̀ júwù ìlà rọ̀súùl ọlọ́ni tó bá ikọ́ bá ń dá padà sọ́dọ̀ ànábì ọlọ́wọ̀n bá ní wàyílà ulil amri minhu tàbí àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ nínú wọn nígbà tí ọ̀bá sànábì ọlọ́wọ̀n bá láyé máa làálímàhu lẹ́bínà ẹ̀sẹ̀bìtúnàhù minhum ọba ní àwọn tí wọ́n ní kápá tí wọ́n ní màtá lè fa ìdájọ́ ẹ̀sìn yọ wọn àbá máa ń tọ́ yẹ ká ṣe lórí àlámọ̀rí wọn bá dẹ̀ sàlàyé fún wọn. jama ọlọ́run bá ń jẹ́ pé wà bẹ́ẹ̀ pé bí nǹkan bá ṣẹlẹ̀ sí yàn yàn nítorí pé tẹ́rí nǹkan míì nǹkan lè ṣẹlẹ̀ tó jẹ́ nǹkan ìdùnnú sí àlùmọ̀ mùsùlùmí tó ìjẹ́ àwọn olùmọ̀tẹ́ bá lọ bá wọn wọ́n sọ pé ah, nǹkan ṣẹlẹ̀ yìí tòótọ́ o nǹkan tó dùn mọ́ nǹkan tó dùn mọ́ wa ni o alámọ̀rí dáadáa lọ́sẹ̀ sáà mùsùlùmí àmẹ́mẹ́ wí káàkiri káwọn kẹfẹ́ ní mẹ́gbàbẹ̀ lọ dúró dè yìí káwọn ọ̀tá kán má lọ gbàbẹ̀ díkìní kán má lọ gbàbẹ̀ dúró dè yìí àmọ́ wọn láì mọ̀kan àwọn òní mẹ́lẹ̀ bákan náà tí nǹkan ìpa nǹkan payà bá ṣẹlẹ̀ sí wọn tọ́ba yẹ ká wí àbí ọ̀yẹ ká wí ọ̀yẹ ká lọ bèrè lọ́wọ́ àfa ni èmi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ nǹkan ìpayà ni àmọ́ yẹ kẹ́ ẹ máa wí ni ibi kẹ́ ẹ wí yóò fi jẹ́ oore fún yín òun yẹ kẹ́ ẹ jákẹ́ ni bóyá jẹ́ nǹkan ìpayà nàbí ó jẹ́ nǹkan tí ọ̀pá nǹkan tí èsì nǹkan ìpayà ibi báyìí nítọ́lọ́ ọba àdékẹ́lá ń jókòó yé wa òun náà ni pé gbogbo àlámọ̀rí àwa tí a bá ti jẹ́ olùmọ̀ ká máa dá padà lọ́sọ́dọ̀ àwọn tó jẹ́ olùmọ̀ ká lọ bí wọ́n léèrè jẹ̀mọ́ ọlọ́run bá àdékẹ́lá ń dá padà lọ́sọ́dọ̀ àwọn olùmọ̀ nìyẹn ká lè bá àmọ́ pàtàkì wọn àwọn ọlọ́run bá àdékẹ́lá fi ta kókó ẹ̀sìn àwọn ọlọ́run bá àdékẹ́lá kẹ́sìn ilé lọ́wọ́ ọlọ́run bò kó lé gbogbo wa lọ́wọ́ àwọn ni ó máa darí wa lórí àlámọ̀rí ni ó máa ṣàlàyé ẹ̀sìn fún wa jama tẹ́rí pé ànú lélẹ̀ báyìí ẹ̀wá yà Quran náà ní ọwọ́ parí lọ tẹ́rí àwọn àbá kẹ́lẹ́ bá mẹ́bí tí ọlọ́run bá lè kẹ́lá pọ́n wọn lédè ó sì lè ká máa padà kọ́ntínì lórí ẹ̀ lọ́la inshallah ta'ala àfẹ́dá alágbára síkò àmọ́ níbi tọ́lọ́run bá lè kẹ́lá pọ́n wọn lédè tẹ́rí mímọ́ bí àwọn àbá lórílẹ̀ ayé àpẹẹrẹ pé ọlọ́run bá lè kẹ́lá sì nífi ayé nìyẹn àpẹẹrẹ pé àpẹẹrẹ pé ayé ti dà nìyẹn táwọn àfa bá ń bẹ lórí ilẹ̀ fún ọtí kú tẹ́wárí ikú àwọn àfa àdáwò lọ́jẹ́ kórí ilẹ̀ àdáwò àpẹẹrẹ pẹ́lú ọba àdékẹ́lá ti ń bínú sáyé nìyẹn eré tí wọ́n sọ ìké sọ̀rọ̀ ni mi o hadisi bukhari àti muslim gbà wá ni o hadisi bukhari àti muslim gbà wá wọ́n dẹ̀ gbà wá nínú sọ̀híwò àwọn méjèèjì ni. كلا النبي صلى الله عليه وسلم صلى أنا بني إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه بين العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبت عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فأضلوا فضلوا وأضلوا أنا بني إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه بين العباد arábìnrin tọ́lọ̀ ọba àlejò abábẹ́ kú wà ìmọ̀ kú lórílẹ̀ ayé nígbà tọ́lọ̀ ọba àlejò lọ́wọ́ bùkátà ayé mọ́ táyé ọ̀já mọ̀ kẹta lọ́dọ̀ ọlọ́wọ́ bá mọ́ táyé tí ń lọ síbi kòńkòndó táyé tí ń lọ síbi tí yọ lọ dojú dé ọlọ́wọ́ ọba àlejò abẹ́ kó ìmọ̀ lórílẹ̀ ayé arábìnrin láyà fi mi dòlè ilmọ̀ intizaar yantazihu bayna al-ibad ọlọ́run ọba àlékẹ́lẹ́ òní kó máa kó lórí ilẹ̀ ayé pẹ̀lú pé yóò máa fa ìmọ̀ yọ kó nu báyà wọn tó nímọ̀ ọlọ́run bò ní ṣe bẹ́ẹ̀ pé bọ́lọ́run ọba àlékẹ́lẹ́ máa mú yẹn gbàgbé mà kọ́ arábìnrin bọ́lọ́run ó ti kó mà kọ́ yẹn o kéde pé yọkà sunjọ kẹ yọkà jí ni ní bámà nínú báyà rẹ mani ní ọba ní màá kankan mọ arábìnrin bẹ́ẹ̀ kọ́. wàlákin yakodidu àpẹẹrẹ tọ́lá ọba àdékẹ́lá máa fi ń kó ìmọ̀lẹ̀ ni pé kárí àwọn àfáà tí ó máa kú làwọn àfáà tó sọ pé mọ́tò lò ìlànà bàlá unavi ikú àwọn àfáà àdéhùn ńláńlá lọ́jọ́ fáyé torí pé tọ́lá ọba àdékẹ́lá máa fẹ́ kó ìmọ̀ kú lórí ilẹ̀ ayé kí ọlọ́wọ́ bó ṣe jàmá ọlọ́wọ́ bó wọn pa àwọn àfáà ló jẹ́ pé tí àwọn àfáà tán bá rí àfáà kan tó kú báyìí inú wọn mọ̀ ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبت عالما títí fa tọ́lọ̀ ọba àdégbé òfin ní sẹ́ olùmọ̀ kankan kù lórí ilẹ̀ mọ́ ọlọ́wọ́ bá pa ogun ọ̀tá yẹnyẹn ittakhadha an-nasu ru'usan juhala tó bá ti wá dìgbà náà àwọn aláìmọ̀kan làwọn èèyàn màmí so lórí inú ẹ̀sìn àwọn aláìmọ̀kan náà lọ́mọ ìrẹ̀lẹ́mdẹ́ ìlànà àwọn ìdìbò àrẹ sàyẹ̀nù àrẹ sàfihàn owó iye wọ̀ náà kí ló dé kí ló sì tó bá wọn kí ló sì tó bá ní wọ́n máa lọ bèrè lọ́dọ̀ yóò máa bá gbárí dáhùn béèrè agbárí náà ni ẹ yóò kàn máa dáhùn béèrè jàbàtà subhanallah wọ́n lọ àwọn aláìmọ̀kẹ́ làwọn yóò máa mú lólórí àwọn aláìmọ̀kẹ́ náà máa mú làbá àbí jàbàtà pàtó ìlú wọ́n lọ máa bèrè béèrè lọ́wọ́ ustaz ẹ̀dá kò tẹ́ ẹ̀ bá ṣe kíní òun ló sì dáhùn bẹ́ẹ̀ fàáfta òbí lórí ẹ̀lì wọ́n máa wọn sọnù wọ́n àgọ́lù wọ́n tó sa àwọn wọn nù ẹ̀rí bá ti sọnù tó sa àwọn wọn nù báyìí bọ́rọ̀ wọn ṣe rí nìyẹn o so nítorí eléyìí báyìí ẹ̀rí tó kù sí ẹ̀rí tó kù sí ẹ̀rí tó kù sí káàtó padà máa ké tó yẹ báyìí nísìnyí àmọ́ kọ́mọ́bà ṣúwa káàdì má bàa dára lágara sí kò inshallah ta'ala ájò síbi lónìí inshallah á kọ̀m̀pìtì yókù lọ́la tí àsìkò bá ti gbà wá sí àtúmọ̀ tí àwọn ẹ̀jẹ̀ mú tí a fẹ́ máa tí a fẹ́ yàn rẹ̀ náà gan. ilé ìbá yàfi ṣàlàyé ẹ̀ so that tọ́ba ti ń kọ́ ilé tiwa pé ọ̀rọ̀ àfáà náà máa mú wá ọ̀rọ̀ àfáà ní mú wá so a lè tètè mọ bí òdo wọn ṣe rí pé àwọn ah, ti ṣàlàyé yín pé ẹ̀yin tẹ́ ẹ̀kùn ńlá nípa àwọn àfáà lélẹ́yìn àwọn tọ́rọ̀ ọba pọ́n lé ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ wọn lélẹ́yìn kò lè bá ní sí torí pé a ń láti máa rin ojú ìrújú wọn lẹ́yìn ọkọ̀ọ̀kan torí ìtàbí kájà kò bá lè wúmọ̀ yìí ìtọ́pọ̀ ni mo lọ nítàmì kan mo lọ ṣe wá sí kan bàdàn àwọn ìwọ́n bíbí léèrè béèrè wọ́n bíbí léèrè béèrè nígbà tó wáyé nìkan wá béèrè béèrè kan lọ́wọ́ mi pé àfà ọlọ́run ti wá jẹ́ kẹ́yìn wá tún kú nínú àkídà burúkú ìjẹba mo ní nǹkan tó fà ni pé sẹ́rí jàbàtà ní ọ̀fà tó pọ̀ sí máa ń ta máyà mo fọ́ ọlọ́run àbúrò wàláhì ọ̀fà tó pọ̀ ní máa ń ta máyà sẹ́rí bẹ́ẹ̀ yàrá jáde kó ń bẹ́ ó lè rí ọ̀fà kan yọ bí fifteen lè wà láàrin tó ní ti yọ àmẹ́tọ́nà mi sàlẹ̀ tèmi ni pé gbogbo ọ̀fà ni mo rí yọ yẹ́yẹ́ mo yọ gbogbo ẹ̀ pátápátá mo sì dá padà sí kò sẹ́kù kankan bẹ́ẹ̀ ẹ́ ààyè à ọkàn náà bàtọ́ta ókè inú ọkà tọ́ta inú ọkà tọ́ta ń bẹ̀ òun náà ni pé ẹ irọ́ o irọ́ ọ̀rọ̀ àwọn sàábà lẹ́nu kéṣẹ́ rí kéṣe hújà wàláhì ọ̀fà ni tó ẹgbẹ́ bá ti ọ máa fi làákàyè rẹ ja ọ̀rọ̀ àwọn sàábà nù. ìlọ́fà ló fi jẹ́ sí pé kò gba ká máa ṣe kábàrà méje àti márùn ọfà tó fi mú wa dáàbí ṣe kábàrà méje àti márùn nìyẹn nínú yìí ọfà wípé ẹ àbúrò rẹ rà lọ́sọ̀ ó ti ta ọfà yẹn mọ́ wa a lè ti gbàgbé tó bá yẹ pé àbúrò rà lọ́sọ̀ tí èsà nẹ́bì lọ́sọ̀ a lè tẹ̀lé àbúrò rẹ lọ a máa lè tẹ̀lé jàbàtà ẹ tí ọ̀nà sáà a lè tẹ̀lé tí jàbàtà bá mú wa yẹn ọkàn tó ń mú wa yẹn látẹ̀lé a wà fi tàbú hòrè rọ̀ lẹ̀ ẹnu wa mẹni tí ó yẹ ká tẹ̀lé náà àbú hòrè rọ̀ àti jàbàtà ibi tí làákàyè wa ní pírọ́blẹ́mù sí nìyẹn lára àwọn fà náà nù

أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله eléyìí tán sọ fún wa lónìí pé tá a bá ń gbọ́ pé ǹjẹ́ a lè gbọ́ àwọn àfa àbá lè gbọ́ ẹ̀rí wọn mú alùpùpù yìí o àwọn àfa láti máa gbọ́ wọn. òun ti ń sọ báyìí náà táwọn ọmọ rẹ̀ mọ́ lọ́dọ̀ rẹ̀ kí lọ́dọ̀ rẹ̀ sí káwọn náà wọn jòkó ńlé wọn káwọn mú kó àlùfúra wọn kò ní ìtàn lọ́rọ̀ jàbàtà torí àfa ìjàbàtà náà sápẹ́ àlébùkátà sí àfa kí láwọn náà sọ́dọ̀ rẹ̀ mọ́ sí kọ́nọ̀bà kí ó sì àlékún ìtọ́sọ́nà fún wa bákan náà kíyèsí pàtàkì jùlọ àwọn tí ọ̀rọ̀ yìí kàn kò kí ṣe pé àwa yẹpẹrẹ yín afẹ́ ṣàánú yín ni o bọ́ọ̀lù ti ṣàánú àwa náà kẹ́kọ̀ọ́ nínú aburú yìí àwa ti mú àti mú mi rẹ̀ rí àwọn aburú tó wà ń bẹ kọ́nà jẹ́ kẹ́kẹ́ lè jáde kó ń bẹ òun náà ní gbé torí lẹ́yìn bákan náà fún àwa tí a jẹ́ aládùúgbò káwọn bá kó sínú àwọn ọ̀fin wọn tárùkì alùsùnà ni wọn wọn ò kí ń ṣe alùsùnà o àwọn ni wọn ń pè ní kọwárì àwọn tó wọn ń pè àwọn mùsùlùmí tó wọn ń pè wọn ní gèfèrí so kọlọba kí ó sàmànà wa. wọn ní wọn wọn àyà alùkùránì látàrọ táwa ti ń sọ̀rọ̀ wọn ò dákọ àfa kankan o àyà kùránì tán kà nísìnyí ó fẹ́ tó mẹ́wàá àti àdìsá nẹ́bí sallallahu alaihi wasallam tó wà lọ́la wọn ò mú Kùránì wá inú Kùránì láti rí i pé ọlá ń bẹ fún àwọn àfa a ti gbọ́ ọmọ dá ọ̀rọ̀ wa a máa da pàtó àwọn àfa kíyè nírú ìyálàta káwọn máa di àfa òjijì. ìbéèrè àkọ́kọ́ ní ìbàyí ẹnìkan wọ́n ti béèrè béèrè náà ní báyà lọ ọ̀sẹ̀ tó kọjá lọ báyà ni yóò síyàn yìí pé ǹjẹ́ aburú àwọn Boko Haram àti aburú àwọn tẹ̀fírí àwọn ìjàmbá tá à ń sọ yìí ṣé ó ṣe dédé ara wọn àbí ó ṣe dédé ara wọn ẹ̀dá kẹfà àṣàlàyé káwọn ọmọ tí àwọn yọjú ọ̀rọ̀ wọn sí. naam a ti ṣàlàyé lọ́sẹ̀ tó lọ pé ó ṣe dédé ara wọn. so nǹkan tó fi ṣe dédé ara wọn ni pé àwọn Boko Haram wọn à rí aburú síbi kápá mùsùlùmí ká yẹ bọ́ǹbù lé mùsùlùmí lórí torí pé wọ́n ti gbà pé àwọn mùsùlùmí yé ṣe mùsùlùmí lọ́dọ̀ so nítorí ẹ àwọn náà nínú tó tọ́ nínú ìdájọ́ tí ó tọ́ náà lè gbélé wa lórí tá a bá ní agbára gẹ́gẹ́ bá ti máa sọ pé táwọn bá lágbára àwọn máa pa wá ni tọ́lọ́hùn ní jẹ́kẹ́ nírú agbára náà láíláí káàsì má bàa nírú agbára yẹn náà làbí ń ṣe gun tá à ń ṣe yìí ṣé bá ní sìn so àwọn ò fẹ́ ṣe kò sí ìrántá àfẹ́ gbà ń bẹ̀ ju pé àwọn èèyàn wọ̀nyí à ń sànù wọn lọ ní ọlọ́ọ̀lì à ń sànù wọn kí wọ́n bá ara sínú ibi tán wà yìí pé pé àwa ti kọjá ń bẹ̀ rí a bó ṣe rí bákan náà àdúgbò ká lè bá sọ́ra fún wọn torí pé àwọn ọ̀dọ́ wa àwọn àbúrò wa àwọn kinní náà wọ́n ti ń di àwọn kinní yìí lọ o wọ́n ti ń jọ ìwọ̀n tó agbọ́dọ̀ wọn dáadáa nígbà wọ́n máa láwùjọ àdéhùn àwọn nígbà tí a máa pé fún náà tá a rí yín ni nígbà tá a rí yín tí ó bá níbi tẹ̀sí ọ̀rọ̀ yìí kìí ti ọ̀rọ̀ pé bọ́yá àbí kan fún wa òun ni pé ẹ sẹ́wọ̀n pé fóònù tó dáa ní Nokia Nokia yìí wá ní nígbà tó yá àwọn China náà wá bẹ̀rẹ̀ sí máa ṣe fóònù wọ́n wá ń kọ Nokia sí àwọn China tẹ wọ́n wá ń ṣe fóònù kọ Nokia sí. Nokia wa yarí o kọ́mọ wa pariwo káàkiri pé ẹ dákun torí Ọlọ́run o Nokia o òrìjínà bẹ́ẹ̀ o. torí pàwọn èèyàn ti mọ ntọ́fà táwọn China fi ń ṣe sẹ́fíǹsì fóònù kan kọ Nokia sí ni pé wọ́n ti mọ pàwọn èèyàn ti tẹ́ẹ̀tì Nokia wò wọ́n rí pé fóònù tó dáa ni ẹ̀mí àwọn èèyàn ti balẹ̀ lé lórí àwọn yẹn wá ń ra wìtìwìtì àwọn náà wé kí làwọn lè ṣe o ẹjọ́ àwọn náà ti fóònù káwọn kan Nokia sí so that àwọn yẹn lè máa ra tàwọn náà. sẹ́ńpé Nokia sẹ́ńpé àwọn tó ti ṣe táwọn tó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn ti ṣe jàǹbá fún Nokia nìyẹn kí Nokia wá bọ́ ta kọ́mọ wá pariwo pé ẹyẹ ẹyẹ dákun ẹsọ làbá yìí lórí Nokia o Nokia yóò rí báyìí kò rí báyìí o ẹ dáhùn kí lọ́kàn Samsung mẹ́ kí Samsung bá ní orin kékeré nínú àwọn tẹ́bí Nokia nílé náà tẹ́bí Nokia ní tìyín náà kí ló tẹ̀ wọ́n sọ pé kíní kan à ah. ẹbí Nokia lọ́mọ pé kì í ṣe kankan náà ìwọ Samsung bá dé ètè Nokia ẹ tí ó nà sáà ọmọlùpọ̀rọ̀ yẹn ti yá àwọn tó ní làákà ìbáyẹn samsung ò lè bọ́ takọ́rọ́ ní ẹ àwọn nokia ti ń takora wọn nokia náà nẹ́pọ̀ sí gbogbo ẹ̀ so ẹ má wulẹ̀ sọ kíni kankan máa ń kankan náà ní gbogbo yín nokia nokia ń jẹ́ nokia àmọ́ nokia yàtọ̀ sí nokia o so ẹ bá ní sí so samsung kọ́ má dà sí so ẹ bá ní sí fine. Ah, eléyìí báyìí ń tọ́kọ̀ nìyẹn. táàbí ń sàlàyé fáwọn èèyàn torí pé boko haram wàláì báwọn náà ṣe bẹ̀rẹ̀ rẹ o ìjọ táwọn boko haram bẹ̀rẹ̀ kan pààyàn o wàláì ìjọ tán bẹ̀rẹ̀ kan pààyàn àwọn náà kọ́kọ́ rìn kódà ẹ̀ẹ́dẹ́gbẹ́ fún yín ní kan mo fi tí màá dún wájú ẹ̀rọ mo wọ́n káàkiri wọ́n sẹ́ẹ̀dì dẹ́rígẹ́tì káàkiri ilẹ̀ Yorùbá wàlọ́ọ̀hì nílọrin yìí níbi tẹ́ sẹ́ẹ̀dì dẹ́rígẹ́tì wa wàlọ́ọ̀hì ọ̀dọ̀ jàbàtà ni mo fọ́ lọ́ba búra bó ní ṣe mọ jàbàtà tí ẹ bá yẹ kọ́ sí mọ̀ pé ẹni tó ń píríṣì irú àkídà táwọn abẹ́ nìyẹn wàlọ́ọ̀hì mo wà nínú àkídà yìí láyẹn èmi náà wà lára àwọn tó bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ mú tíra àwọn wá tíra tí Muhammad Yusuf ṣe wa wọ́n fún jàbàtà hádìhì àkìdátúná wà manhaju da'watina wọ́n fún jàbàtà ń jọ yẹn wọ́n tẹ́ǹdì èèyàn lọ sí kìlómítà fáìfù nítẹ̀yìn tó ráwọn kọ̀wárì jìnnà wà ń bẹ̀ wọ́n tẹ́ǹdì èèyàn lọ sí èkó àtàwọn ibi táwọn pàwọn láwọn èèyàn sí tẹ́jọ́ ju àwọn lẹ́yìn rẹ̀ ìgbà tá padà ìgbà yẹn náà bẹ̀rẹ̀ sí lọ strike gbogbo ẹ̀ kò sí eléyìí tí a sílẹ̀ so bẹ́ẹ̀ lè bá a pé people of the like mind ni wọ́n al-arwahu junudun mujannada fama ta'arafa minha talafa wama tanafara wama tanakara so àlèmọ́ra ètú yẹn tó àmọ́ níta fẹ́ sọ ìtumọ̀ tí àdìsí yẹn sọ ni pé tẹ́rí ẹ̀mí they are like wọ́n dà gẹ́gẹ́ bí recruited people ni wọ́n bí ọmọ ogun ni wọ́n. tọ́yẹ́ sí pé a fún wọn ní tírénì kẹ̀kẹ́ náà gbogbo àkígbà tí wọ́n bá ti ríra wọn wọ́n máa mara wọn ó sì máa súnmọ́ra wọn pé èlé ìjọ èlé tó bá ti ń jọra wọn nítorí pé ẹ̀mí àwọn boko haram ọjọ́ tàwọn jàbàtà táwọn boko haram náà sì mà lẹ́yìn kẹsẹ́ ìdílé méjèèjì sí wọn àmọ́ nígbà tó bá pé àwọn ilé Boko Haram tọ́fẹ́ ju bọ́ọ̀mù sí mọ́sálásí iná lọ́wọ́ lọ́rọ̀ àwọn ilé náà o àwọn ilé iná táwọn náà bá ní kápá bẹ́ẹ̀ wọ́n àgbáyé pàwọ́ sáǹkì mọ́sálásí wọn gbàwá ní mùsùlùmí o nígbà tá a ti rí wa sí mùsùlùmí náà fi sálámà sí wa náà fi ṣẹ́gun àfi kírun lẹ́yìn wa tó wọ́n lè ju bọ́ọ̀mù lé wa lórí kódà bí ẹ̀bá ń kírun lọ́wọ́ ni irú wo ní kí ọlọ́run ilé wa ní ni wọn kódà ilé ọkàn eléyìí kan ti ra láìsí nípa kan ti èrè pé ìwọ ìwọ tó ń ṣe bíjà wá ní ni so kọ́lọ̀ ń kó sànù wa jazakumullahu الله خيرا. ويا kíkà mi شاء الله تعالى. ta'ala. ìbéèrè kan náà àti ìyẹjú kàkà wọ́n ní olóyìn náà ti pàtàkì díẹ̀ wọ́n ní pé ǹjẹ́ ìyẹn lè ṣe al-i'tikaf ní ike mọ́sálásí tó wá wúyàn ní nàìjíríà láìsí kíyàn lọ sí Mẹ́kà. naam ǹjẹ́ a lè ṣe i'tikaf. léyìí ike mẹ́sáájú tó bá wù wá láì sí yẹn lọ sí maka nínú àwọn ọ̀rọ̀ tí yóò bùkátà odidi lẹ́kṣọ̀ ọjọ kan ni n'gbato nígbà tó yẹ kó wá níbèrè yẹn màá dáhùn rẹ̀ níbèrè ká pé gbogbo ayé n dáhùn rẹ̀ tó àlàyé tó wà ń bẹ̀ kún jù bẹ́ẹ̀ ni lọ ṣé bá ní sí. yìí àwọn pín sí méjì lórí méjì làwọn pín sí. àrínà àwọn tí sunna masalasi makka masjidul haram bákan náà aliharamul madani masalasi anabi sallallahu alaihi wa sallam ẹlẹ́ẹ̀kẹta òun náà ní títí kudus wọ́n ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni a nínú àwọn afa sunna tàṣọ bẹ́ẹ̀ a lè rí náà àbá súnà táwọn ní a tá a bá wòye sí àwọn ẹ̀rí tó wá ẹ̀rí kan àwọn eléyìí náà gbára lé o ní mo sọ pé èyí lè rí yanjú níbi ìbéèrè. àwọn yòókù náà wá ní àtàbá wòye sí àwọn ẹ̀rí tó pọ̀ ẹ̀rí eléyìí ẹ̀rí eléyìí ẹ̀rí eléyìí tá tó gbẹ ó ń túmọ̀ sí báyìí sí ìtìkáàfù kọjá masalasi mẹ́ta a lè ṣe ní masalasi gbogbo mọ́sálásí ní nàìjíríà yìí ṣé bá ní sí eléyìí sì ní ọ̀rọ̀ tó lálàáfíà jùlọ pé a lè ṣe ìtìkáàfù kọjá mọ́sálásí mẹ́ta ṣé bá ní sí so ń lọ́ra tó lálàáfíà jùlọ inṣàlá ó súnmọ́ tí ọba ti ń tó àsìkò ìtìká kí a padà ṣàlàyé lórí ẹ̀ torí pé inú àwọn àrùn àwọn pípù náà nìyẹn náà wà sókòlò àwọn wáàsí ti ọ̀sẹ̀ tó kọjá lọ ó ti wà nínú cd àwọn tí a bá ní bùkátà sí ọ̀rẹ́ náírà wáàsí mẹ́ta ọ̀sẹ̀ tó kọjá lọ ti wà lójú kan nínú cd àwọn tí a bá ní bùkátà sí ọ̀rẹ́ náírà bákan náà àwọn ọ̀rọ̀ míì táwọn afá ti sọ nípa ọ̀rọ̀ abú tí yìí náà tó one ìjòkó ó wà nínú cd bákan náà ìránú bákan náà gba àwọn tí a ń sọ nígbà yìí ẹni tó bá ní bùkátà rẹ̀ bákan náà tó wò níbi kẹ́tẹ́ẹ̀tì through whatsapp so kẹ nọ́mbà yìí kẹ sọ pé add me oh uh-huh, o oh eight one eight five three four sixty fifty o eight one eight five three four sixty fifty ẹ sọ pé add me pẹ̀lú gọlọ́n gbogbo àwọn dánilẹ́kọ̀ọ́ tó wà báyìí ẹ máa rí i. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت